orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàlá ó kà báyìí. olúwa sọ fún mósè pé sọ fún àwọn ọmọ ísírẹ́lì pé bí ẹnìkan bá jẹ́ ẹ̀jẹ́ pàtàkì láti ya ènìyàn kan sọ́tọ̀ fún ọlọ́run nípa sísan iye tí ó tó kí iye owó ọkùnrin láti ọmọ ogún ọdún sí ọgọ́ta ọdún jẹ́ àádọ́ta òṣùwọ̀n ṣékélì fàdákà gẹ́gẹ́ bí òṣùwọ̀n ṣékélì ti ibi mímọ́ Olúwa. Bí ẹni náà bá jẹ́ obìnrin, kí iye owó rẹ̀ jẹ́ ọgbọ̀n òṣùwọ̀n ṣékélì. Bí ẹni náà bá jẹ́ ọmọ ọdún márùn-ún sí ogún ọdún, kí iye owó rẹ̀ jẹ́ ogún ṣékélì fún ọkùnrin àti òṣùwọ̀n ṣékélì mẹ́wàá fún obìnrin. Bí ẹni náà bá jẹ́ ọmọ oṣù kan sí ọdún márùn-ún, kí iye owó rẹ̀ jẹ́ òṣùwọ̀n ṣékélì fàdákà márùn-ún fún ọkùnrin àti òṣùwọ̀n ṣékélì fàdákà mẹ́ta fún obìnrin. Bí ẹni náà bá jẹ́ ọmọ ọgọ́ta ọdún àti jù bẹ́ẹ̀ lọ, kí iye owó rẹ̀ jẹ́ òṣùwọ̀n ṣékélì mẹ́ẹ̀ẹ́dógún fún ọkùnrin àti òṣùwọ̀n ṣékélì mẹ́wàá fún obìnrin. Bí ẹnìkan tí ó jẹ́ ẹ̀jẹ́ bá tálákà púpọ̀ débi pé kò lè san iye owó náà, kí a mú ẹni náà wá síwájú àlùfáà àlùfáà yóò sì dá iye owó tí ó lè san lé e gẹ́gẹ́ bí agbára ẹni náà tí ó jẹ́ ẹ̀jẹ́. Bí ẹ̀jẹ́ tí ó jẹ́ bá jẹ́ ẹranko, èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ọrẹ fún Olúwa, irú ẹran bẹ́ẹ̀ tí a bá fi fún Olúwa di mímọ́, ẹni tí ó jẹ́ ẹ̀jẹ́ náà kò gbọdọ̀ pààrọ̀ ẹran mìíràn, yálà kí ó pààrọ̀ èyí tí ó dára sí èyí tí kò dára, tàbí èyí tí kò dára sí èyí tí ó dára. Bí ó bá ṣe bẹ́ẹ̀, ti Olúwa ni ẹranko méjèèjì, ṣùgbọ́n bí ó bá jẹ́ ẹ̀jẹ́ ní ti ẹranko àìmọ́ tí a fi tọrẹ, èyí tí kò jẹ́ ìtẹ́wọ́gbà bí ọrẹ fún Olúwa, kí ọkùnrin náà mú ọrẹ náà lọ fún àlùfáà, kí àlùfáà díyelé e gẹ́gẹ́ bí ó ti dára tàbí bí ó ti bàjẹ́ sí, iye owó náà ni kí ó jẹ́. Bí ẹni náà bá fẹ́ rà á padà, ó gbọdọ̀ san iye owó rẹ̀ àti ìdá ogún iye owó náà láfikún. San ẹ̀jẹ́ rẹ. Ọlọ́run jẹ́ kí ó yé wa pé ti òun ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ń ṣe. Nítorí náà, gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Ọlọ́run, pàápàá ẹ̀jẹ́ tí wọ́n bá jẹ́ fún Ọlọ́run (Ẹsẹ̀ 1-2). Kí ni Ọlọ́run pe àwọn ènìyàn wọ̀nyí sí ní ẹsẹ̀ 8-9? Bí àwọn ènìyàn wọ̀nyí ti ń rú òfin Ọlọ́run tó! síbẹ ọlọrun dúró nínú òtítọ àti òdodo rẹ nígbà gbogbo kí àwọn ènìyàn wọnyí má bàa bọ sọnù ó yan àlùfáà láti ràn wọn lọwọ láti lè ṣe ohun tí ó tọ ẹsẹ kẹwàá sí ìkọkànlá ó dára fún ènìyàn kí ó má jẹ ẹjẹ ju pé kí ó kọ láti san àdúrà olúwa ràn mí lọwọ láti jẹ olótìítọ nínú ohun gbogbo títí dé ọjọ ikú 二。